الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúlá tẹ́kùn ọlọ́run atọ́rọ àlékún fi ọlọ́run orí ajẹ́jẹ́ fún ọlọ́run ọmọdé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam òun ni ìdípò wa ẹlẹ́ẹ̀ka àrùn tí àwọn náà di márùn-ún lónìí ń nígbà tí a fi di sátidé nìkan a rí pé ọlọ́ọ̀ká méje tọ̀ olúwa gbogbo ìgbìmọ̀ náà ní kọ́lọ́ ń gbà lọ́wọ́ wa pàtàkì náà nù. Ẹ̀sìn ìkùn hánikẹ́rì yìí à ń sọ àwọn ọ̀nà tí ó dáa táwọn fi ṣe pẹ̀sìn àti àwọn àǹfààní tó wà ńlẹ̀ fún àlèhùn àlẹ́mà Muhammad tí a bá lo ìlànà náà àti àwọn ìlànà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ń gbà fi tẹ̀sí àtàwọn ewu tó wà ńlẹ̀ pàtàkì lọ fún àlèhùn àlẹ́mà Muhammad pẹ̀lú àwọn ọ̀sán. ìlànà ẹlẹ́ẹ̀kejì là ń sàlàyé lọ́wọ́ tafsir al-Qur'an bil-ra'y kasi kasi ìtumọ̀ al-Qur'an al-Karim pẹ̀lú làákàyè àwọn àwọn àfà wọn pọ̀ sí méjì lórí pé kasi làákàyè wa kasi ti tafsir wáyà wọn ló fi sọ́nà méjì ìlànà kan bẹ tó dáa ìlànà kan bẹ tí ò dáa èyí tó dáná látàlàyé tó wá níjẹ lánàá nípa pé anẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ mọ̀ pé ayé ìgbìyànjú wà fún àwọn àfà amadu tí bọ́ọ̀lù wà ní pé àwọn àfà òye bí ọ̀bí ọlọ́run náà láàánú ó ní láwọ sákàtà ìjà àwọn ọmọ ìlànà àlà ó lẹ́ni tí ò bá máa kankan tó bá dákẹ́ tó bá sọ̀rọ̀ làṣọ́kọ̀tọ̀ àlẹ́kìlá nípa ní kìlá ìyá apá ẹnu bí bá ti ẹ̀kú tẹ́rẹ́yẹ́ àárín rí ẹni tó fàyapa lónìí pé àwọn àbá àìmọ́ ni tẹ́lá àwùjọ wa yìí ó dọ̀tí púpọ̀ àwùjọ yóò já mọ mọ́nìhúwa àmì àwùjọ yóò já mọ mọ́nìhúwa àmì tàlàfà láfà ẹ̀sẹ̀ wọ́n adúgbọ́dọ̀ lọ́wọ́ bá látara ìdákẹ́ ìgbẹ́jọ́ àwọn àpá ojú ọ̀pọ̀lọpọ̀ tí ń dá àwọn àpá làwọn lè kìí ṣe gbogbo ẹni tó kéwú kódà tó gba pòfẹ́sọ̀ nínú kéwù rẹ̀ ló dépò àálìmù àwọn míì ò gbé ju ọ́sìdì lọ àálìmù ni wọ́n jẹ̀rọ tó fílẹ̀ sí ìwé ní ẹ̀mí kò ní káàkó ní fílẹ̀ yìí tó sì pọ̀ fún àwùjọ yìí jọ sí pípọ̀ báyọ̀ bàbára onímọ̀ ìgbìyànjú alẹ́bíjáwọ̀ pé àyè ìgbìyànjú wà fún àwọn tí wọ́n bá ń ní ìmọ̀ tí wọ́n bá dẹ̀ dé ipò ìgbìyànjú nínú àwọn àbòsíta tó máa ń ṣe láwùjọ wà yìí a mọ̀ pé àwọn kan dépò ìgbìyànjú lọ láwùjọ tí wọ́n yà yìí náà bákan méjì ló wà àwọn kan ṣàfihàn àfihàn àwọn kan tó pọ̀ àwọn kan ta tó rò bọ́rọ̀ tó yé àwọn rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wa ńlẹ̀ Nàìjíríà ẹ́ pé wọn ò